ẹjọ́ fúláṣì lè tí ó pọ̀ lè tí ẹjọ́ yíò wa tí ọ̀nà bá ti bẹ̀rẹ̀ sí mọ́ lọ́wọ́ wa ọ̀pọ̀lọpọ̀ tí ó tẹ́kẹ́ ní ìlú ọ̀pọ̀ ó lẹ́rọ àti àwọn ọ̀sáàdù wa wa tí wọ́n máa lè rìn mọ́ tí wọ́n sì máa ṣàlàyé ẹ̀ fún wa tí ó máa wà láti الحمد لله الحمد لله الذي أنعم علينا بنعمة الإسلام وعلى نبينا محمد الصلاة والسلام وعلى آله وأصحابه والتابعين له بإحسان لا يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك يا الله وبركاته ọba àdúrà ọba tí ó ọwọ́ sọ̀rọ̀ lọ́pọ̀ fún nígbà tí ń kọ àkọọ́lẹ̀ kádàrá ọmọ ẹ̀dá ọkọ̀ wá sínú àwọn tí ó fi mùsùlùmí ọlọ́run bá tó ṣe bẹ́ẹ̀ lẹ́nu fún wa gbogbo tó ṣẹlẹ̀ lórí ayé lọ́kàn nípa wọn pẹ̀lú àkọọ́lẹ̀ kádàrá gbogbo wọn ẹni tó kọ wá ó ní ọmọdé ọkùnrin àwọn tó ń jẹ́ ọkùnrin ẹni tó kọ àkọọ́lẹ̀ wa tó yá máa gómìnà àwọn tó gómìnà níjọ́ náà ni wọ́n kọ àkọọ́lẹ̀ sí àwọn ọmọ tí ó ń ṣe ọlọ́run bá tó ti bẹ̀rẹ̀ fún ọ àbíkọ́ fún ọlọ́run bá náà wọ ọlọ́run ti dá sọ́nà kò sí ìdálẹ̀ ọlọ́run ti kàkọ́lẹ̀ gbogbo tó tẹ̀lé lórí ọlọ́run ọ̀padà sí ibú àti àpadà sí ìgbà nígbà yẹn lẹ́yìn òfin ní sèṣìláàmù ọlọ́run tó lẹ́yìn kọ̀ọ̀kan wọn ìfi ọlọ́run ọ̀là ọlọ́run àwọn ọlọ́run kọ́ òjìṣẹ́ ọlọ́run adébúwa mọ́kànlá ó bá gbogbo àwọn aráàlú ìlànà wọn sọ hábà rẹ̀ àti gbogbo àwọn ẹ̀rọ rẹ̀ èyí tó dára nínú ọ̀rọ̀ tó yẹ máa gbọ́ wọn náà ní ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àlùkò ààrẹ pẹ̀lú òun náà ní ìwé kan tó ìtọ́jà jù nínú ojú ọ̀nà tí wọ́n tọ̀ òun náà ni sọ́nà lẹ́wọ̀ ọmọ sọ́nà lọ́wọ́ àlùwọ̀ sẹ́ndà gbogbo ìjọba tó ní láti ọba tó lẹ́sẹ̀ fọ́ àwọn ọmọ náà lè fọ́ àjì sí àbá bẹ́ẹ̀ àwọn náà ní ti àbá bẹ́ẹ̀ wọ́n ló tó lẹ́sìn innovation wọn máa ń pè níbi à níbi à náà ni wọ́n dálẹ̀ nínú ẹ̀sìn àdébílọ́dọ́ kò ń ṣàyẹ̀ nínú àwọn kan náà ni wọ́n ṣe lé ní ọlọ́ lórí tó gbogbo ọ̀dádá rẹ̀ àmọ́ ní ẹni bá sùn wá bọ́ sínú wa nù nílò ìlú wọn ọlọ́run àbẹ́lẹ́ ọ̀dẹ́ta àwọn ọ̀rọ̀ nígbà tó ní ọmọ tó kalẹ̀ fún ẹni fọ́lọ́ mọ́sẹ̀ jáde máa ṣe ọjọ́ àjọ ọlọ́run ọ̀rọ̀ mo kí ìgbàwọ̀ ilé tó ní ló bá ti ìdílé ọwọ́ yìí wọ́n gbọ́dọ̀ ṣàfihàn àti gbogbo àwọn olùkọ́ wa àtàwọn alábòójútó wa àti gbogbo ọmọ ìyá tí àwọn ẹ̀sìn gbọ̀rọ̀ káàkiri ilé ìrìnàṣọ́lọ́ àwọn ọlọ́pàá ọmọ bẹ́ẹ̀ kọ̀ọ̀tọ̀ wa ìdí wọn ní kájọ́lẹ̀ láàrin wọn àti kàfẹ́ pẹ̀lú ìlòdì àbọ̀lọ́ ọ̀rọ̀ òun náà ni àdìsílá ó wà pẹ̀lú ìjọsọ̀fẹ́ wọ́n máa هو تكذبه إسلام إذا قال نبي فما بسعى نوار ولا أن نزال دوله ولكن الوضع لما أمنا لإله ولو نعم يجوان الكوزات الله ونعم يتفقات الله ونعم يقول أمين ولا أفكس من ولا أمام من يسمى الله torí islam àlàáfíà máa ń bẹ̀rẹ̀. Ìlú ọ̀wẹ́ nìkan, ìrẹ́ nìkan tí ó jáde ní gbọ́dọ̀ ọmọdé ìjọba kan, àlúgbẹ́ tí gbọ́dọ̀ wà láti àlọ́. Ó pẹ̀ tí wọ́n ló wá sí ẹ̀sẹ̀ ní ẹ̀sẹ̀ tó ti láà. Ẹ̀sẹ̀ tí ń ṣe ìrẹ́ láti àfẹ́ nítorí pé kìí ṣe ti láà. Ẹ̀yọ́ ọ̀yá mi, gbogbo àwọn tí ọ̀bá dá lórí إذا نظرنا في الآية من خلق الله هذا الكون يجب أن تتوقع بدارة إدارية الله تعالى الآية هي عبادة الله وحده لا شريك له nítorí kàlẹ̀wá ní títún ní fọ́lọ̀ kàlẹ̀wá mọ́lọ́lọ́kà kàlẹ̀wá ṣùlọ́lọ́kà kàlẹ̀wá máa dárúkọ náà kálíkálí máa wá máa fi kalẹ̀ fún ọlọ́run bá wọn káwọn ṣiṣẹ́ rí láti máa dúdọ̀ sí fún ọlọ́run bá wọn eléyìí ni ìdí pàtàkì sí ọlọ́run bá láti fi dá wọn àwọn tó dájú ní ayé ọlọ́run bá wọn lórí ẹ̀sìn ìdí ayé ọlọ́run bá láti akẹ́kọ̀ọ́ dálẹ̀ ní adóbi ìṣẹ̀wọ̀n ọlọ́run bá sọ̀rọ̀ lórí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ó ní wà pé ẹ̀kọ́ kan wá wá. Káàlì wà dájú tàbí àtẹ́lẹ̀ pé ọlọ́wọ̀ gba ilé ayé lásán òfin tó wọ́n bá ṣe rí ṣe dájú ayé. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ̀ bá ní àwọn òbílẹ̀ ayé ọ̀ṣẹ̀ náà wọ̀. الله بل وما خلقنا السماء والأرض ẹwọ́n ti tó wà ní ọjọ́ náà ọlọ́pàá bá wọ́n ìrè àjẹsẹ ọlọ́run ò sí níbẹ̀ ọlọ́run kò fẹ́ káwọn àtàkà wá sílé ayé káwọn wá sílé ọlọ́run bá aláwọ̀ sọ̀tàyé inú òfẹ́ káwọn sí nínú ayé yìí ọlọ́run lọ́wọ́ dá sọ́mà sílẹ̀ lórí ìdájọ́ ìtàkọ́tò ìtẹ̀sí ẹ̀kẹ́bọ̀ ọlọ́run ti aláwọ̀ àtẹ̀lẹ̀ yìí tó lè ṣe mọ́sẹ̀lẹ̀ ọlọ́run máa ti rú wọn pé àwọn ọlọ́run bá ajá ní ayé fún eré ẹgbẹ̀tọ́ máa ti ilé ayé pápá àtẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀dọ̀ orí mi ilé ayé ábàtẹ̀ ìjọba bábẹ̀rẹ̀ sí bábẹ̀rẹ̀ dáadáa ibi táàkì máa sin ọlọ́run ibi wá sí ìjọ sí bàbá bó ti tẹ̀ tó yẹ ọlọ́run àlá ó ní owó ọ̀dà péré ó ní láì àtọ́tọ̀ lẹ́yìn ẹ̀kọ́bọ̀ ó ní ẹ̀dá àwọn àṣẹ̀kọ̀ yìí àwọn olùdókè ní ẹ̀rí àtọ́lẹ̀ ẹ̀dá wọ́n wá bẹ̀rẹ̀ sí ìjọba ayé gbogbo ilé ìjọsìn ká ẹmọ́lá ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹmọ́lá ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹmọ́lá ọ̀sọ̀ọ̀sẹ̀ yóò rí ní ọjọ́ kanáà èrè ọlọ́run wáyé kọ̀ wáyé ní ilẹ̀ sí ẹ̀kẹ́ sọ̀rọ̀ ìpínlẹ̀ náà ọlọ́run wáyé àyè kan tẹ nínú náà àwọn pèsè nínú wọn bọ̀ wọn wọ̀ rẹ̀ iná ni wọ́n wọ̀ lọ́wọ́ tó wọ́n ti ṣọ́ọ̀tù 28 verse 27 ìrẹ̀lẹ̀ ọlọ́ọ̀bá ti ní owó ọ̀dá ìfẹ́wà àti àtiwátà wà ní eré ilẹ̀ ọ̀dáwà fún ẹni ọ̀dáwà pé wọ́n yá ní eré eré ti tó ọmọ ìgbò tó tó fẹ́rẹ́ tó ń dùn kó ti ká tó ń sábà ní ọlá ní tí ó ti sábà ní ọlọ́ gbogbo ní ìlànà tó ní ayé láyé ẹ̀dá òṣèlú ga kò ní sábà ní kọ inú ìrẹsì rẹ̀ wọ̀lá ní ọkọ̀ bẹ̀rẹ̀ áfíà kò ní sábà ní ọlọ́run ìgbọ́n ولكن منزلتهما فرقة لوالدتهما إنما يا أهل الإسلام الله رواه تنزيما تحكوه بدعوة الله وضع لأخذ الجن والإنس إلا ليعبدون الله قال فينا كالجنون الجاهل وتستمر عليهم والجاهل إلا ليوحدون كواب الجنون وطلقها كواب الجنون وطلقها سورة الزريات سورة التواب آية 36 ọlọ́run sọ ìdí pàtàkì tó ń bí dáwọn nígbà ní àbúrò adébọ́ta bá ti gbé ayé àtúntò náà fún wa alùpùpù òun náà ti àtúntò sí àṣìṣọ́ kátó bàlágà tábà ti bàlágà tẹ̀lé nínú wọn kí ló fi jọba ó kú káwọn tó tọ́lọ̀ sílẹ̀ káwọn ọlọ́run bá láti nítorí ẹ̀sìn ìdàtúwájú ayé torí ìwọ́n tó bá fi ṣe ayé pátá tọ́lọ́ fẹ́ wúlò fọ́lọ̀ lórí ilẹ̀ àti kọ́ máa já kọ́ máa jẹ́ tí orí ẹ̀sìn lórí ti kẹrẹ̀ ọmọ jẹ́rọ ọmọ gbàwẹ̀ ọmọ ti gbé lórí ọmọ ti lẹ́gbà ọmọ ti sàrà ọmọ tó tó kílẹ̀ gbogbo àwọn tẹ́ rẹ̀ lọ́jọ́ ìbára ọmọ mú nílò iná ó ti fi ìbára ìjọba tí sì kò já lórí fún ìbá ìjọba tó wọ́n wọ́n wọ́n ìbá ìgbòho lọ́wọ́ ti ní káṣẹ káṣẹ wọ́n fẹ́rẹ̀ ìbára tọ́lọ́ sì fẹ́ tọ́lọ́ والأجيال الكثيرة أيضا هي الاستمرار الذي يظلم الله ولكن الإسلام هو الاستمتاع الإسلام يتطلب شيء يمكن يقوم الجيل يسكتون فوز يمكن الإسلام القدر الإسلام الولد يمكن يسكتون لا يقال أن ينزل أي وحدة مدري وقع في نفس الشيء أسكت الجماعة أسكت الجماعة أسكت الجماعة أسكت àwọn gbà sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wà gbà sọ bẹ́ẹ̀ wọ́n wọ̀ náà tọ́lọ́ gbà sọ bẹ́ẹ̀ èmi ló méjì tọ́lọ́ ọba yọ sí tọ́lọ́ sì sí ẹ̀sìn láà àbọ̀ gbà sí ìlànà ẹ̀sìn kẹta bí ìsìlámù àti dáa wípé ẹ̀sìn kẹta lọ́wọ́ àbáláyé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àwọn ẹ̀sìn kẹta ẹ̀sìn kẹta àbáláyé tọ́lọ́ gbà sọ bẹ́ẹ̀ ẹ̀sìn àdúgbòsọ́fẹ́ yóò kánà lọ́wọ́ àlọ́sọ̀rẹ́ ọlọ́wọ́ lọ́wọ́ sọ́tọ̀ àṣùwà kùrọ̀sẹ́ bá nàìjú ọlọ́sí ìdàkúdà ìdàlọ́wọ́ alìsìlám ọlọ́wọ́ jáde jìnà ìdàlà alìsìlám orí ọwọ́ ìgbà lọ́wọ́ ọlọ́wọ́ jáde ẹ̀sìn ìdàkúdà ẹ̀sìn ìdàlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ inú wọn níbẹ̀rẹ̀ sí bọ́lá ló ń bí ọlọ́run ájú ìsìlá ọlọ́run ìsìlámù nìkanáà látara bẹ́ẹ̀ gbogbo tọmọ fẹsẹ̀ pátá ọwọ́ sí ìsìlámù inú ìsìlámù tó tọmọ fẹsẹ̀ tọwọ́ sí ìsìlámù inú ìsìlámù ló ń bí ni ọwọ́ sí nítorí kò lè kanáà ló ń tún ọ̀nà tó tọ́ o lè kanáà lè ẹ̀sìn gómìnà lọ́kọ̀ balẹ̀ òun náà lè kanáà lè ẹ̀sìn tó yọ ó fi tó yọ rí ilé ayé tó lò òun náà lè kanáà lè ẹ̀sìn tó yọ ó fi nínú ìwà ìjẹ́ náà والأديان الباقية تتعلق بالمخلوقات ما هو الإسلام المسلمين ده اللي ممكن يحلو من هو الذي ممكن يحسون فتاة وما أصبح في ما دور الثاني وما أصبح في ما تريشة الإسلام اللي يتكلم عن السورة في وقت في إيطاق أواصل ما أصبح في الإنسان من أواصل في ما أصبح في إيطاق عديد يعني ماذا àwọn olóògùn tó ti ògùn àwọn tí wọ́n ti ẹni gbọ́dọ̀ náà àwọn tí wọ́n ti jígbọ́ àwọn tí wọ́n ti omi àti gbogbo táwọn ẹ̀mọ́ ti òṣàwọ́ ni wọ́n ti rí ẹ̀dùn bí ajẹmọ ẹ̀dá ìrìn àwọn ẹ̀dá ọlọ́wọ́ àbí ajẹmọ lọ́wọ́ sọ́mà ẹgbẹ́jọ́ àwọn ìrìn wọ́n ti fẹ́ ẹ̀sọ́ fẹ́ ẹ̀sọ́ ọlọ́run ni àwọn ilé ìlà àwọn tọ́lọ̀ ọlọ́run fún mi abẹ́rẹ́ sí ọlọ́run bá gbà ẹ̀yọ́ wọn yá sí ilé ẹ̀sọ́ wa gbogbo ẹ̀sọ́ tó kù pátá ẹ̀sìn ìlú yìí dùn ìjọba ní ẹ̀rọ tó ń pàṣẹ wọn orúkọ náà wọn máa ń dá ariwo náà wọn máa lórúkọ pé ìjọba náà ṣe ilé ìjọba wọn ṣe ilé ìjọba ìlà ẹ̀ wọ́n lọ lọ ọlọ́run ní dáṣẹ́ ìyàwó ọlọ́run ní dáṣẹ́ ìṣẹ́ owó ọlọ́run ní wọ́n tó ń tẹ̀sí lára wọn gbogbo àwọn tó ń bẹ ní òṣìṣẹ́ ọlọ́pàá máa yọ wọn àwọn tó ń tẹ̀sí lára ọlọ́run máa darí padà sí ìjọ ìtòtọ́ ọlọ́run bá máa rí ilé ìlú lára ní ádámà ọlọ́run bá tẹ̀lé ìpàdé olóńtọ́ ìyọ ọlọ́run ìyọ máa tẹ̀lé ádámà ìdíwọ́n dárí ádámà àwọn olùṣèjọ ilé ẹ̀sọ́ ilé ìlú ti èso ilé òun dáta òun kò rí ọ̀tá ilé èso ẹ̀sìn wa máa sin ọ̀tá ní ẹ̀sìn wa máa sọ wọ́n lọ́tọ̀ ọ̀tá ní ọ̀tá tó sojú rẹ̀ lè sun ẹgbẹ́ tó kò sí tó ṣe lórí mú pẹ́ta ní wọ́n á ìlú ní èmi ẹ̀sìn aláàdàsọ̀rọ̀ tó lò kẹ́ẹ̀sì ní ọlọ́ọ̀nà kan wọ́n náà ojú ọ̀nà tó dúró déédéé ojú ọ̀nà ọ̀nà làáfíà gbogbo ẹ̀sìn ló kù ojú ọ̀nà tí ọ̀dà súnlọ́dún ìyàsí lọ́wọ́ ìpàtàkì pàṣẹ sí òṣìṣẹ́ wọn ẹ̀yọ́ bí láti ṣe ló sọ. Tó tún lé àwọn àwọn ọmọ àti ọkọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọdé rẹ̀ àtàwọn òbí ẹ̀ nígbà gbọ́dọ̀ wọ́n ti ẹ̀sìn sí ẹ̀sìn fámìlì ní ẹ̀sọ̀ tí ẹ̀sìn ní ìṣìlá. Torí bí ẹ̀sìn láti ọlọ́ọ̀bá ló fi ṣe ẹni ẹ̀sìn tó wù ẹ̀sìn sí ìṣìlá ìbìlẹ̀ ṣẹ̀dọ̀ ọlọ́dà kalẹ̀. Ọkẹ́ ti mú ní kò ní bẹ̀rẹ̀ ìṣìlá. Wà á di àyà لا يقبله الله سبحانه وتعالى في الآخرة وفي رواية ذلك ففي ذلك أولى سبحانه ẹlòmíì ọdún kalókù ẹlòmíì ọdún kalókù ẹlòmíì ọdún kalókù ẹlòmíì ọdún kalókù ẹlòmíì ọdún kalókù ẹlòmíì ọdún kalókù ẹlòmíì ọdún kalókù ẹlòmíì ọdún kalókù ẹlòmíì ọdún kalókù ẹlòmíì òdínà wọ́n ti ṣe ìbòmọ́lẹ̀ lẹ́yìn lẹ́yìn náà lè gbé lọ́la ẹ̀yọ́ ma yára sí ilé ìsinwa sáwọn ilé ìjẹ́ ayé ọlọ́run wá ní wọ̀n ilé ìjẹ́ ọlọ́run wá àdúrà gbogbo ẹ̀sọ́gùn gbogbo ẹ̀sọ́gùn ní ẹ̀ríkà àdúgbò ta kódà nínú afẹ́ ti wọ́jọba ọ̀hún ẹ̀sẹ̀ ìjọba àwọn olùgbòmìnira ọ̀rọ̀ dira gbogbo ẹ̀sọ́ máa kú sínú ẹ̀sẹ̀ nílẹ̀ ọ̀sẹ̀ ìsìlá ọlọ́run àlá subhanahu wa ta'ala wọ́n ti wọ́n láyé ọ̀rọ̀ ìyá lẹ́yìn ìgbà òun ọ̀dọ́ ní kí ẹ wá wọ́n ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti gbé náà ọlọ́pàá ti wá pẹ́ẹ́tì lé wa ó kú wà ní tó òun wà ní tó ṣòkò lọ ó sì wàhálà kò wá sẹ̀ kò sí ẹ̀ka fún ẹni tí ń sẹ̀sí ẹ̀sìn ìlà gbogbo alámọ́tò aláìsẹ̀sì ọwọ́ tó gbogbo aláìsẹ̀sì láwọn àwọn mẹ́rin tó gbogbo ẹ̀sìn láwọn aláìsẹ̀sì náà àwọn ilé àwọn ilé ìgbà àbáláyé wọ́n dà wọ́n àwọn náà tó wàhálà àwọn ilé ti alákẹ̀wọ́ àwọn náà ti ní wọ́n dà wọ́n ti wàhálà àwọn ìjọba wọn ti àwọn náà ní wọ́n dà wọ́n ti wàhálà ọlọ́run gbogbo ẹ̀ kẹ́kẹ́ ti dé ìbá lórí ìsìláàmù ìlú tó wá ṣe ilé ayé sọ́ọ̀tù ánìyàn ẹ̀rọ ní abẹ́lẹ̀ rẹ̀ nítorí mọ́nà ṣe ní abẹ́lẹ̀ náà tí wọ́n náà yóò sọ pé ní bá ẹ̀yẹ ṣe ìfàyà ọkọ̀ tó lọ́nà tó sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní títí láti bá bàbá

kí ló dé tó wọ́n ṣe ọmọ lórí bẹ̀rẹ̀ tó fi bá fún ayé ọwọ́ fún bàbá ìlú iná wọn tó tó tó wà ní o. Àwọn òṣèlú lórí, àwọn bàtí náà wọ́n tó tó kù láyé, ọ̀nà áṣù, ìlẹ̀ ìsáyẹ̀ ọ̀dọ́ kó, ọlọ́run àwọn ìlẹ̀ ìwà tó kù, ìlẹ̀ ìlẹ̀ àmàlà. رسول الله كان ولو وعمل الصالحات أنت بذلك تتواصل الحق وانت قلوب قلوب العظم بي وتواصل الصبر وانت تتواصل ليه اللي يقولون في tí wọ́n sọ ní rẹ̀ wọ́n tó lọ́kọ̀ orúkọ wọ́n wọ́n lè lè lọ́wọ́ wọ́n mọ̀ tó lóko wọ́n mọ̀ tó lọ́kọ̀ tó lẹ́lẹ́ wọ́n mọ̀ tó lè lè wọ́n tó lọ́kọ̀ tó lọ́wọ́. Èdè bàtà mi, òun ìgbà tí a ti ń sọ ohun tó lọ́kọ̀ tó ní gbogbo ẹ̀sìn pátá láti ṣe ní lọ́kọ̀ tó ní ìjọba. Ẹ̀sìn láti tó lẹ́kọ̀ tẹ̀sẹ̀, àwọn sẹ́rí ẹ̀sọ́sì olùsọ̀ bàbá yẹn ọ̀sọ̀ ilẹ̀ ẹ̀lẹ́nu rẹ̀ olùgbogbo rẹ̀ rẹ̀ náà wáyé tó sí àwọ̀ rẹ̀ ní ìgbà òfin ìlànà ìlànà ó pè é wọ́n lè ti máa ń sọ bẹ́ẹ̀ tó sì gbà bẹ́ẹ̀ tó gbogbo ẹ̀sìn náà lẹ̀ wọ́n ti kọ̀ káfà ìjọba ọkọ̀ ti gbogbo rẹ̀ ní ìgbà torí pé láti rẹ̀ ó ti kọlifáì àyà lọ́nà tó gbé ẹ̀rọ ayára sílẹ̀ ẹ̀kọ́ ọlọ́run àbẹ́rẹ̀ ọlọ́run náà tí wọ́n fi lẹ́ta lọ́sàn tèbè ní wọn ọlọ́run àbẹ́rẹ̀ kábàrẹ̀ lẹ́gbẹ́ lọ́pàá ní ọlọ́run láàrín tó kálá àtà ọlọ́run bá ní gbogbo àwọn tó wọ́n ní aláàlọ́sẹ̀kẹ̀ ẹ̀ka àwọn méjì mariam àti ìbírí ẹ̀mí mímá ọlọ́run tó tèbè ní wọn sọ́rọ́tù àlùmáàdá dọ̀ọ̀fáì bá tẹ́lẹ̀ ọlọ́run sí lọ́dọ́ ìfẹ́ ìfẹ́ ìṣìnà bí i fọ́ lọ́pọ̀ ìjọ ìṣẹ́ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ láti ma kọ́ ọmọ tó fún àwọn òbí rẹ̀ kọ́ ọmọ tó fún àwọn òbí rẹ̀ ibi ọlọ́wọ́ wà láà ó lè sá sí ìṣẹ̀lẹ̀ náà sọ láà sọ̀rọ̀fà ìfà ìfẹ́ ìfẹ́ ìpé àwọn tí wọ́n ní ìtàlá àtàlẹ́jú àgbàtà àwọn tó wọ́n ní àlá òun ìkẹta àwọn tó wọ́n darí ayé bóyá wọn ni ọlọ́run tọba màálà tí wọ́n ti bá ìṣẹ́ ọlọ́run àwọn ọ̀dà àti ìṣẹ́ ọ̀dà láti ilé títì wọ́n ni ọlọ́run lọ́wọ́ òun náà wọ́n wá ní ọlọ́run wọn ọlọ́run sí wọ́n lè lò òun náà kí lẹ́lẹ́kẹta ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ̀wọ̀n ọwọ́ yẹ̀ lọ́sọ̀ọ̀sọ̀ọ̀sọ̀ọ̀sọ̀ pẹ̀lú gbogbo ọmọ ọmọ tí a ayé ìṣòro ẹ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ wọn torí ẹ̀ṣẹ̀ tó wà sọ̀rọ̀ wọn kẹ́lé iṣẹ́ màjẹ ìṣẹ̀wájú ó ti lọ́wọ́ ó ti tẹ́jẹ̀ tẹ́jẹ̀ tẹ́jẹ̀ tẹ́jẹ̀ láì láti fi ọ̀lọ́wọ́ ọ̀dá ikú ọ̀dá ikú oúnjẹ ọ̀dá ikú oúnjẹ àwọn ìwádìí ti tó bẹ́ ẹ̀yìn náà ní ìyẹn tó tó wò kẹ́lẹ́ máa wọ́n bàbá rẹ̀ láti rí ní láti rí sí ojúṣe lọ́nà torí ẹ̀dá sí ayé òun àti ẹ̀sìn ọlọ́ọ̀rọ̀ ọlọ́run láta wọn oníṣẹ̀ṣẹ̀ nínú láti wọn náà rẹ̀ ọlọ́run ìrẹ́ àjọ́rí fún ilé ayé ọ̀rẹ́ láti wọn lá àlúrú ọ̀tà àlúrú wọn wá bàtà bí wọn ní láti wọn ọlọ́wọ́ ayé ìlú ìlú ìlú ọ̀sọ̀ fún àtẹ́lẹ̀ ìgbé wọ́n ìyá ìdábì sọ fún ọ̀rẹ́ yá ayé wọn tó àṣọ ẹyẹ ìrẹ̀lẹ̀ yìí lára àgbódúwò lára àgbódúwò bí o ti sọ ìdájọ́ sí ولا أعبد ما أعبد ولا أنا أعبد ما أعبدت لا أعبد ما أعبدت ولا أنا أعبد ما أعبد شو بضايق لا تمثيلكم كما تسجد إلى الله أو أسجد أو أسلام الله لله àǹfààní ẹ̀sìn níbi ọdún ṣẹ̀ṣẹ̀ tí ó sì láti ẹ̀rẹ́ lọ́wọ́ nílẹ̀ ìlànà ọba ìṣúlì nínú ọmọ ìyá ìyá àdínì èyí sọ́tọ̀ gbogbo ìyá àtúnà èyí sọ́tọ̀ àfẹ́má ẹgbẹ̀ bí ọ̀sọ̀ láti sọ ti dára pọ̀ mọ́ ẹjọ́ sí bọ́ àwọn ọmọ àtàrà lọ́dọ̀ àwọn tó ń ti bọ́ ìtúkù wọn tó fẹ́

lọ́pọ̀ tí wọ́n wọ́n lo àwọn oògùn ẹ̀kọ́ wọ́n lè tó lòdò nítorí pé ọ̀tà agbọ́n lórí ìlú tó bá tàbí wọ́n wọ́n lè lò. Solúsọ̀ fún gómìnà náà làdúrà, àdúrà lọ́wọ́ bí wọ́n yìí láká mẹ́sà yìí. Àwọn ọ̀pọ̀ tẹ̀lé ayé máa wọ́n ìrànlọ́wọ́ wọ́n tó lọ́wọ́. Wọ́n jẹ́ ti sàmì ilẹ̀ Ìsìláà. Tẹ́lẹ̀ gbogbo àwọn àwọ̀sẹ̀ àti ọ̀rọ̀ ìyàwó ní Nàfàrà olóòsà òṣèlú àwọn àwọn olóòsà. Ẹni tí bọ́ọ̀rọ̀ tó wù ní ọwọ́ àdúgbò rẹ̀

àbẹ́bí sáàbìyà rẹ̀ nígbà tí a ti sáàbìyà rẹ̀ sí gbẹ̀gà ní akẹ́kọ̀ọ́ ìjọba ìjọba mọ́nà láti rí fún ọ ọgbà láti ẹ̀wọ̀n àyíká bọ́lá àti àbẹ́bí táwọn ọmọ ìjọba sí ìta ní ìdarí ayé lọ bí àwọn ìta sáwọn lọ táwọn ẹni sáwọn lọ ọmọ náà ó ní sáà lọ ọdún wọn ọdún wọn aláǹtí ọmọ ọlọ ọlọ àpèwọ́dé ni wọ́n yà wọ́n gbogbo àwọn tí wọ́n máa ń tẹ̀lé ọ̀sán ọ̀sán wọn náà ṣe wọ́n àwọn ìsáwọn àkọsẹ̀ ẹgbẹ́ ìsáàmù ìsáàmù ìdáhùn tó wọlé ìsáàmù ọlọ́bẹ̀rẹ̀ ìsáàmù rẹ̀ sáàjì àmà tí ó mọ̀ ká máa bá wọn darapọ̀ mẹ́fọ́ náà ọ̀rẹ́ sí ni bàbá mi ni bàbá mi ni ọlọ́run ẹ̀lẹ́sẹ̀ akọ́fọ́rọ́ mi láàrín ìtàlẹ̀ ọ̀pọ̀ṣìn ìfínà sí láàrín ìtàhàkìlá ọlọ́run wá tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ alábẹ̀wọ́ àtàwọn ìyàwó ní àtàwọn oríṣẹ̀ṣẹ̀ ọlọ́run ní ẹgbẹ̀ nínú wọn ò nínú ọ̀nà ni wọ́n wọ̀ èèyàn má tẹ̀lé wọn ò ṣọ́ọ̀tù bá jìnà kọ́ ìbẹ̀rẹ̀ náà fún ṣàlàyé rẹ̀ tí wọ́n rà wọ́n sí ìsìláàmù ìsìláàmù fún bí ẹgbẹ́ àbáwọn àwọn àbábà wọn ó ní ṣe dáadáa tó bá ṣe bẹ̀rẹ̀ kan ìtọ́pà rẹ̀ sọ́ọ̀tù ti gbé ajá àti ẹlẹ́dẹ̀ àgbára ìyá ní àdọ́wọ́ bí ọmọ ajá mi wọ́n rẹ̀ ti fẹ́ bí wọ́n ní wọ́n tọ́tù ọgbọ̀tọ̀ ọgbọ̀rọ̀ tí mẹ́lẹ́ rí láti ọlọ́run lórí dé nínú orí rẹ ìjà kọ̀ wájà ẹni tí ìgbè ní lọ́nà ọlọ́run bá ti rí náà lọ́nà kúríyá ẹ̀yọ ìdáàbò rú láàrín àbúrú ìgbè Ìlú ìsìláàmù náà ṣe kọ́ yìí. Ìsìláàmù tún náà lórí. Ìsìláàmù náà lórí mú wa. Kìí ṣe ìsìláàmù tí ṣe òkú sí kéde tí ṣe ìkàmọ́ ọkọ̀ wa. Ẹ̀rọ ẹ̀yà mi. Kìí ṣe ìsìláàmù ṣe àlọ́ fún yìí. Fún ìlà àlọ́. Tọ́jú pé o ní sí wọn sọ bá bí ìdílé àtọ́wá bí àtọ́wá àtọ́wá máa. Wọ́n bá jẹ́ ẹ̀mí. Ìsìláàmù náà lè náà. Ìsìláàmù náà wà sí náà ìyàwó ọ̀gá òun náà láti ẹ̀sìn ọ̀gá ọ̀gá nípa ọ̀gá nípa ìyàwó bíbí ìyàwó bíbí ìgbésẹ̀ lóṣù èyí láti gba lóṣù ọ̀tọ́ bá fẹ́ ọ̀gá ẹ̀ ọ̀gá ti àwọn olóró ti ìyàwó ọ̀gá ẹ̀ wọ́n yẹ kí oṣù rí àwọn àwọn ṣé àṣà ìpèsè lóṣù wọn kàdá wọ̀ láwọn bó rárá bí ẹ̀dùbáfẹ́ ọlọ́mọ ṣẹ́ṣẹ́ bí ó wà lọ́mọ ṣẹ́ṣẹ́ bí ó

kálà ń ṣe kálà sí ọmọlùkà tó kálà sí òun náà ló kọ́ nílé àtúnṣe ọjà tó dá púpọ̀ wọn lọ lè ṣe ọmọ tó bá jẹ́ ọ̀lẹ́ mọ́ wá nípa ṣẹ́yìn iṣẹ́ wọn wọ́n ẹ̀rí wá tó tó ìmọ̀ ọlọ́pọ̀ tó rí ní ọlọ́pọ̀ tó rí ní láti ọwọ́ ìfọ̀sọ̀ wọn kò fìyà wọn máa ń kó láti ẹni tó kú bẹ̀rẹ̀ mọ́ ọlọ́pọ̀ tó rí ní iná láàárẹ̀ tó ráyè ìṣẹ̀lẹ̀ ọlọ́pọ̀ tó rí ní àdàtìkàtù àdàtìsìlámà ilé ìrọ̀lá àwọn

وتوبة عشان الله تقول لا إله إلا الله على توقع بمن إذا لا إله إلا الله لا معبود بحق إلا الله وسيف الحكم لا أن تقوم الله أن تعبد الصنوم إلى الله المألوف المعبود لا إله إلا الله يقول أن لا معبود بحق إلا الله تسجيل سورة ló sì lẹ́tọ̀ sí ẹ̀sìn ìyẹn ló sì lẹ́tọ̀ sí ìyàwó òbí ẹ̀ ẹ̀mí ìdílógoro ìlú láwùwọ́ àti aláàjìká ìdúró ẹ̀mí ẹ̀ èsì ọba bẹ̀rẹ̀ láti tó sì lọ́tọ̀ sí ẹ̀sìn ìyẹn lódodo abíkálẹ̀ àlà àwọn ìkan àlà àti ọba tó dá gbogbo ayé àwọn ẹlẹ́sìn lókùn nílà wọn tó kí ni wọ́n ní wọ́n tó dẹ̀ dáa Wọ́n bá tọ́jú wọ́n ní ṣẹ̀sì náà ẹ̀lọ́dí ìsìláà, ọgbọ̀n ọmọ ọmọ bẹ̀rẹ̀. Wọ́n bá dárí lọ ẹ̀dá náà àti wọ́n lè tó sí ọmọ sí ọmọ bẹ̀rẹ̀. Ẹ̀lọ́mọ̀ láti jílẹ̀ ìsìláà, wọ́n yìí láwọn ọmọ ìdáwọ̀ wọ́n ní láìláìlọ́wọ́ ọ̀rọ̀ náà lọ́wọ́. Ẹ̀tọ́sọ́fọ́ الخلق ولولا ذنوبك والرزق والنبي مال ذنوبك والتنفيذ ولذلك على ذنوبك هو المعبود لا شريك له والكفاءة الصلوات اللهم صل على رسول الله اللهم صل على رسول الله واعبد ربكم فقد يقدم الى مسجد ربكم الله تفكر الله تقدم قالوا قالوا قالوا قالوا قالوا قالوا قالوا قالوا قالوا قالوا قالوا قالوا قالوا قالوا jíjẹ mú gbogbo ìjẹta lórí ọmọ jáde láti ló rẹ̀ láti ló jáde láti ló rẹ̀ láti fún ọmọ látòkè sọ́mà ẹja ọ̀sẹ̀ ìṣẹ́ ìwọ̀sán ló àjẹ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ọ̀sán ló ewúrẹ́ ọ̀sán ló ti ta báwa tí kẹ̀kẹ́ ìjọ tó máa ní báwa tí kẹ̀kẹ́ ìjọ tó máa ní ẹ̀yẹ fún ẹ̀lọ́ báàbò ọba ìjọ tó ló ní àwọn ọmọ òun ló wọ́n mọ́kù ọlọ́pàá ni a máa ń ṣe ọ̀sán tó ló ní wọ́n tẹ̀lé ìjọ pẹ̀lú rẹ̀ ọlọ́pàá ń tẹ̀síwájú ní alẹ́ ìkọ̀dá mọ̀kù torí kọ́ ó ní orí fọ́nà fi lẹ́tọ̀ọ́ sí mẹ́sẹ̀ ní onímẹ́jì onítọ́júwa onítọ́jú ìṣẹ́lẹ̀ onítọ́jú bàbá onítọ́jú bàbá onígbóná onítọ́jú bàbá olóòsà nítorí pé bàbá nìyí àbí àjọkẹ́ ayé bẹ́ẹ̀ ni ó ti lọ́ọ̀kẹ́ lẹ́yìn òsì

lórí ìgbà ìsìlámù lórí ìgbà ìsìlámù tó bá ti lo ìrànlọ́wọ́ rẹ̀ lọ sí ìmọ̀ lọ́dẹ́ ilé ilé wọn lọ. ọlọ́wọ́ ni wọ́n sọ lọ́wọ́ dáre wọ́n lè ní láti ní kọ́ òní kan gbogbo àwọn tó ti wájú nígbà àwọn ọba àwọn tó ti wájú ọlọ́wọ́ ilé lọ́dá tó gbó wọn. làálà ti tẹ́tẹ́ fún àgbẹ̀dàgbẹ̀ ìbẹ̀rù ọlọ́run tó ti sọ́wọ́ ẹ̀kọ́ tó àyà ètò wa èyí tó ọlọ́run tó fún wáyé pé ẹni táwa ti tọ́jú wa lẹ́yìn láti kí ni ẹ̀ka tó. kí ni ìyí tó kọ́ lọ́wọ́ ọlọ́run ẹgbà tó wọn àti ẹgbà lọ́wọ́ tó wọ́n dàpọ̀ lọ́wọ́ ètò àwọn ọmọ àwọn ti ayà ní ìṣó lórí ètò ìdòkó ti kọ́ da ọ̀ ọgbọ́n dàpọ̀ bẹ̀rẹ̀ ó kẹ́ sọ́dù ẹ̀ kò sí ìṣẹ́jọ́ tó lè bá àkọ́kọ́ lọ́sọ kò rí náà wọ́n dàbí láti bá ń da ayé gbogbo ẹ̀ lókù lẹ́sẹ̀ kò ní àyíká àti ìṣẹ́jọ́ ìwọ̀ṣẹ́jọ́ láwọn aṣojú ìdájẹ́ India màálù làwọn sì tó bá ilé pa màálù bẹ́ẹ̀ wọ́n lò ní falẹ́ torí ọlọ́wọ́ bá wọn lọ́dẹ́ ní ọlọ́wọ́ bá wọn lọ́dẹ́ àwọn ọ̀dọ́ màálù bẹ́ẹ̀ títí tí ó lè sọ́ra tó fún ọwọ́ wá rú bóòlù ọgbà wá sọ́lọ́wọ́ bá wọn láti bẹ̀rẹ̀ nígbọ̀ àti bẹ̀rẹ̀ lọ́dọ̀ láì sọ́ra bóòlù ọgbà ìṣọ́lọ́wọ́ bá wọn lọ́wọ́ àwọn àṣà ẹ̀yọ́ máa yára ilé ìjọ wa yára lè sá ìdáhùn tó pẹ́ ìsìláàmù lè sì dáa tó ó sì rí ìwá wọn mọ́tò lè tẹ́lẹ̀ tó lọ́pọ̀ owó lè sì láà àwọn tí wọ́n bẹ ní ilé aláwo àwọn dàbí ìjọba tó wọ̀ ní àwọn tó wà nínú gbó yẹn ìṣòro ló kún jòkó nínú gbó gbogbo àwọn tí wọ́n sọ nínú ẹ̀sìn ní ìyàtọ̀ sí ẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ ní ìjọsìn tí wọ́n sọ kí ní tí kí ní pé wọn lọ lẹ́jọ́ sí wọn lọ jọmọ́ kí ní pé wọn lọ lẹ́jọ́ sí ẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìṣòro ní pé wọn lọ pé ìwà ní ìṣòro rẹ̀ tí wọn lọ sọ́ọ̀tún náà wọn lè àkọ́kọ́ lè ṣe máa ń ṣẹlọ wọn máa lọ sọ́nà tí ẹ̀rí ìṣàkẹ́sọ ìyẹn wọn lọ sọ́ọ̀tún náà wọn lè ẹni wọ́n ti rí bọ́ọ̀sì láwọn ọdún ìṣòro tí ẹni tí òfin máa ṣe ṣe lọ́wọ́ ẹ̀rọ jẹ́ ẹni tí yọ ní kò ní fẹ́ sí wọn lẹ́lẹ̀ tí wọ́n nínú láti lọ́ọ̀tì kò tó wọ́wọ́ ẹ̀ ó ti ti bá jésù lórí wa láti lè parẹ́ láti mọ́ sí ẹ̀ títí bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n wá pẹ̀lú sáàmù pé pé ọ̀lọ́wọ́ ibi jẹ́ ní wọ́n kò wọ́n lọ́wọ́ lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀sìn tó tí wọ́n ti dá àìsàn ìwà sọ̀rọ̀ àdéhùn àtàlàbàtò lọ́wọ́ wàhálà ìbẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀tá tó yẹn ju ìgbàgbọ́ ìgbàgbọ́ làkọ́kọ́ yẹn ju ìgbàgbọ́ wa lọ́dọ̀ àjẹ́ ìgbàgbọ́ sàbọ̀ lọ́dọ̀ àjẹ́ ọkọ̀ ló ti balẹ̀ ìgbàgbọ́ wa ti kọ́ ọ̀nà lọ́kọ́ ìgbàgbọ́ ti wọ́n sọ lọ́wọ́ ọlọ́dọ̀ ìlú ọlọ́dọ̀ ọ̀kọ́ lọ́dọ̀ ìlú láti kọ́ ọ̀nà lọ́wọ́ قدر الله وما شاء فعل ولا تقال ولا تزين tòsí ló ṣe àdúgbà nígbà iná àjọjọ àwọn olùgbé yóò ti balẹ̀ islam pé láti wá sáà láti fa iṣẹ́ ọmọ wa sáwọn olùgbò ìgbé tó kàbá ti ta ìwà ọ̀ta iṣẹ́ owó ọ̀ta ẹgbẹ́ ọmọ olùgbà ara ọlọ́run wọn lọ sí ìlú ìlú ọ̀hán ọlọ́run yá ìwọ̀n náà ọlọ́run láti lọ fi ilẹ̀ wọ́n já àtìkù mọ̀ ayílẹ̀ tó lọ sí kù ọlọ́run kò wá sí wa bàrẹ́ láti lọ́wọ́ bá ti tọ́jú rí o wọ́n ṣe fáwọn ìfáwọn Kùránì ló máa jẹ́ oògùn fún àwọn àrùn ọkàn, àrùn ọkàn. Wọ̀rúdà wàrámà ló máa jẹ́ káyà, ló máa jẹ́ ìyànà fún wàrámà lẹ́sìn ọ̀bàlá. Àánú ìmúmi ní ìfáwọn tó bá ta ọlọ́gbọ̀ ọmọ. Ẹni bá ti ọlọ́gbà tó ní ọkà rẹ̀, ọlọ́gbà ní lọ́ máa rí ìwòsàn sí àwọn àrùn ẹ̀mí yóò sì máa padà lẹ́yìn náà lọ́wọ́ máa fẹ́ ẹ̀ẹ́dọ́ ti lónà ààrẹ àtìsẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá láti sọ̀rọ̀ ẹ̀ ọkàn wa ìjà lóńgbò iná tó ń tọ́ka wa òun náà ti ká máa ṣe fún owó àti ìlú ìtajà tó láti rẹ̀ nípa pé ọkàn rẹ̀ wọ́n máa ń kú òní ìtọ̀tí orí ọkàn yìí láti máa jọlọ yóò wọn láyà fọ́ọ̀mù máa lọ́wọ́ lábàá ló ní ìlànà àtàṣà bá ìkọ́ ní sọ̀tẹ̀lì ẹ̀rọ wọn ní ẹni kankan lè òní lọ́rùn méjì àtẹ́kọ̀ọ́ tó àwọn àrùn yẹn fọ́wọ̀ àmá tó kọ́ àrùn ẹ̀lọ náà ní àwọn ìgbòkó bá nílò ọ̀pá yìí nínú àwọn àwọn ọkùn òun náà ṣe kí ìwọ̀n lára ẹni bá jẹ́ mọ̀tò tó ti kí ọ̀yẹ́ ní máa ń gbọ́rọ̀ lọ lọ́mọ̀ pé ní bọ́lọ̀ fẹ́ fún agbájá owó tó ṣe fún ẹ ọlọ́run tó rẹ̀ fún lọ́wọ́ tó kẹ́lá lọ́wọ́ sí i àmọ́ kò pinnu ládàá oríṣi owó ọ̀wá dára látara onílẹ̀ ọ̀

gbogbo àwọn ìyàwó pátá lọ́tọ́ tẹ́lẹ̀ ní ọkọ̀ wọn lọ́wọ́ kọ́ bàjẹ́ ọkọ̀ ní darí ojú ọkọ̀ ní darí etí ọkọ̀ ní darí ẹsẹ̀ alẹ́bìtì ní àyà ìlànà ìjẹta ní mọ́lẹ̀lá alẹ́bìtì ní orí bá ṣe kàn bẹ̀rẹ̀ nínú ara yìí ìdáwọ́ ha tọ́lá ti dá tọ́lá ti dá tọ́lá gbogbo gbogbo ara yóò dá ìdàfásádà ìdàfásádà tọ́lá ti bàjẹ́ fásádà ti dá tọ́lá gbogbo ara yóò bàjẹ́ àdá àwọn tí wọ́n fara ọjà lẹ́yìn ògbóró tí kò fẹ́rẹ́ lẹ́yìn lọ ọbẹ̀ tí ìpínlẹ̀ rẹ̀ ẹ̀lọ́ láàrùn àtúnwọ́n ṣe àtúnwọ́n àwọ̀ wá ṣe àtúnwọ́n sọ ṣe àtúnlé ṣe ìjẹ́ ìgbé àpẹẹrẹ àwọn ọmọ ẹ̀rọ ìjọba ti sọ tẹ́lẹ̀ ẹ̀yọ́ wà yá àwọn ọmọ àtọ́kàlẹ̀ ẹni tí wà ní ìlú tó ti wọ́n ti tó wọ́n ẹni tí wọ́n sáré wọn ní wọn máa ń ẹ́ ẹni sáré wọn ní wọn tó látara àwọn fíìmù burúkú náà wò àwọn ìròyìn àwọn kèbèrè àwọn kèbèrè tó kọ́kọ́ aláwùjọ ṣe ọdún kan lórí àjà nígbà rí tọ́bá ti wọ́n bàrí òsì wọ́n mọ́ àwọn tọ́bá ti lọ́dún kan lórí àjà ọ̀rọ̀ ẹ̀kọ́ bẹ̀ ó máa wọ́n èrò burúkú wá yẹ mo mọ ẹ̀rẹ́ ọ̀wọ́n náà fẹ́ lọ lọ́wọ́ ti kó kó ló ẹni kí ni ẹ̀rù burú lọ́wọ́ tó ti kò sí ìṣẹ̀kọ́ lọ́fà àwọn kan ló fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ kí láwọn ọdún tó bá wá ní ولكن كما قال الله إنا كما نقول أما تسواء أما داوي أصوم الجنة لعلنا تتقون ولا nígbà tó lọ́rọ̀ lọ́wọ́ lọ́mọ jọ lọ́la ọkàn àwọn ẹgbẹ́ lọ́dọ̀ wọ́n tó máa ti burú tó rò burú tó rò fẹ́ ti má ti tó mú rẹ̀ tó dáadáa èèyàn tó wá mọ owó àti wà fún àgbà rẹ̀ má ti jẹ́ lóru ọlọ́wọ́ tó ọkàn rẹ̀ ti má ti lẹ́sílà má ti àbílùlá alábìlélá tó ń sọ ní ìlú ọkùnrin ọba ìwọ́n ẹ̀yà ẹ̀yà مدام ونوم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير فضل الله gbogbo ìpàdé tó bá ní ọmọ ẹ̀lọ́pàá lọ abẹ́lọ́pàá lọ ìpàdé tó kọ wá sí Islam ọmọ orí ọ̀tọ̀ wa ó ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwà tí wọ́n ń pàdé lẹ́nu wọn ìgbà ní kí lọ́nà àwọn aláàtí wọn ní láàrín ọkàn kéde ìwọ́n kó owó ní ìlú sí ọwọ́ kí èsì máa dáadáa kéré òsì bá bàbá ọkàn ló bàjẹ́ lọ́kàn bá dáa bẹ́ẹ̀ bá ṣe wá ṣe kọ́ tọ́mà ìdílé àti lórí ìlú owó ìdálẹ̀ àdéhùn àti ìdílé ìdáwó ilẹ̀ tí wọ́n ní dájú ìyá wà lẹ̀ nígbà tó kẹta rẹ̀ tó bàbá náà ọ̀rọ̀ bàbá náà lọ́yà rẹ̀ ọwá òun ni lọ́yà fún àjọ olóògùn ẹ̀ nàìjíríà ní ìdílé rẹ̀ owó ńlá bàbá ìwà ara ilẹ̀ sí nìkan ilẹ̀ sí òjò lọ́yà ilẹ̀ ìkàlọ́ ojú ẹ̀ wọn bàbá àwa kú àjọ máa ti ẹ̀wọ́ ọ̀sẹ̀ ìkàtọ́ lọ ọwọ́ ọwọ́ rẹ̀ ọbẹ̀ tí ogun lọ́yà àwọn ọ̀fẹ́ àbáàtọ̀ bẹ́ẹ̀ tí ogun àpáwà ní lọ́sọ̀ gbogbo aláwọ̀ bí ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ láti bá ní ìkọlọ́wẹ́ lọ́dà rẹ̀ torí tó tó náà padà lórí ní sùn

èyàn tí ń kéré kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó ti mọ̀ tó lè níṣẹ́ tọ́wọ́ kẹ́kọ̀ọ́ lára àwọn títí owó nínú ọ̀nà ọ̀sẹ̀lẹ̀ tó jẹ́ pé ọ̀nà àdúgbò ọwọ́ lọ́nà ìkọlọ́ mú ọdún tó fún wà ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ òdìbò ní bọ́lá rẹ̀ ó ti síra ọgbọ́n ó síra nínú ọmọ ìjọba rẹ̀ ọgbọ́n ó síra rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ lọ yá ọ lọ́wọ́ tó pè wọ́n àkọ́bí yá ìdílé ló bẹ̀rẹ̀ lọ́jọ́ àwọn ti bàbá àwọn tó ní orí ẹ̀ gbogbo àwọn ilé ìwòsàn àwọn ìbádà tọ́kàn bá da òun àti ìwà màdà ẹ̀dá mú ìjọ kan wa àwọn ọlọ́dọ́ ń sọ̀rọ̀ lọ láti pàtà àwọn ènìyàn sí àwọn mẹ́nà àwọn àtúnṣe ìṣẹ̀lẹ̀ sí kánà sí àwọn ẹyẹ wọn lọ́wọ́ wá rìn ọkùnrin wọ́n máa mọ̀ obìnrin wọ́n máa mọ̀ lọ́wọ́ wá lọ́wọ́ ìlú ìjọba lórí jáde gbogbo orí lórí fún ìdàgbà ẹjọ́ mọ̀tò lọ́wọ́ bí àdúgbò láti ògùn tí wọ́n ní láti fi ṣe tàbí káwé aláwọ̀ rẹ̀ afásọ́sílá aláwọ̀ sílá ọdún tó gbogbo

Ẹlòmírì, ẹ́ 25 years ló kùn kò sí lórí ẹ tó wọ́n wà ní ẹni fún ilẹ̀ tó máa fún wà láwọ̀ fún àwọn ìlú wà sáàrọ̀ wà ìjọba ọ̀nà ìhàdẹ̀wọ̀ ikú ọ̀kan kò sí ti máa wọ ìjáde ìbánisí ọlọ́pàá fún aláwọ̀ tó wà lójú oòrùn ikú ọ̀kan ọlọ́pàá ìjáde ìfọ́nà kò sí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fọ́nà ọmọ kan náà lọ́jọ́ sí fọ́nà àwọn ìlú láti jẹ́ ikú ọ̀kan láti ìjọba ọmọ tọ́wọ́ ti gbé gbogbo tó ṣe lọ́wọ́ lọ́wọ́ àgbọ́n máa fọ́n wòlẹ̀ ìlú ọlọ́run ń bọ̀lẹ̀ ṣe lọ́dọ̀ ni ọba ìṣẹ̀lẹ̀ rẹ̀ o ọba ìṣẹ̀lẹ̀ rẹ̀ o gbogbo tó ṣe sáwọn àti fíìmù gbogbo máa wọ́n fíìmù àwọn akéde yìí tẹ́rí àtẹ̀tọ́ àtẹ́wò tó wọ́n fi fún òun pé àwọn tí wọ́n bá ń tù sí fíìmù ọ̀yẹ́ àtàwọn tó jẹ́ tó àtàwọn tí wọ́n jẹ́gẹ̀ lèrí ẹ̀rẹ́ ìgbẹ́ gbogbo tí wọ́n kọ́ wá pé ìgbẹ́sẹ̀ yóò fi ọ̀rọ̀ wọ́n kọ́ lẹ́kọ́ wọ́n kọ́ tí wọ́n ṣe tàjẹ́wọ́ lọ́n ṣe ṣe ṣìnà wọ́n ti kọ́ bí wọ́n ṣe gẹ́gẹ́ ìdí lọ́n ṣe tàjẹ́ lọ́sílà tó bá jẹ́ òkú fòkẹ́sọ̀ wọ́n fẹ́ lẹ́lẹ̀ lájọ́ kọ̀ Ọjọ́ kí الله لا ونكون من حرم زينة الله التي أخرج لعباده وطيباته من الرزق الله ọba ní alóṣe àwọn adáadáa ní ayé ìwọ̀ ọkùnrin ló ti tẹ̀mọ́ lò ẹ̀mọ́ àwọn bàtà tọ̀dà tó bá ti lówó ẹ̀ ayé ọlọ́run ní Tọ́lọ́lẹ́ ti ní ìwọ̀n tó ti bá ṣe tàbí gbogbo àwọn kẹta àbúrẹ́sì ti mọ nílé ìwọ̀n ọlọ́ta ṣe máa lò. Tọ́lọ́lẹ́ ti ní ìwọ̀n ọlọ́ta tó ní ẹ̀sìn ìjẹ̀sìn àmọ̀nà. Ọlọ́wọ́ bá àwọn ìjọba òṣèré wọ́n ní ìwọ̀n òṣèré wọ́n ní ìtìkì. Ọwọ́ ìjẹ̀sìn àbúrẹ́ ọwọ́ tó balẹ̀ tó dé. Ìlú ti bá ń sáré ẹ̀wọ̀ ló ti balẹ̀ tó ọlọ́ọ̀bá ní ìdílé àárẹ̀ nínú nígbàdà bí i nígbà rọ́nà ti ta bí sílẹ̀ máa ń lòdì náà ẹ̀yọ́ ti fà á ẹ̀dẹ́ òjúṣe nílé kò tí ọ̀rọ̀ ní ọlọ́ọ̀bá ti ọ̀rọ̀ kò sí ìtọ́ka tó rọrùn fún ẹ̀yà ti ṣàgbọ́n ọ̀rọ̀ ẹ̀rọ ọlọ́ọ̀bá dá sáàdà nígbà máa dá ẹ̀kọ́ sáàdà ìtọ́ka wí ni ẹ wọ́n kọ̀ ẹ̀dá ilẹ̀ àjúdá ẹnu ní ìgbà ayé ló ti ṣe ìdáhùn rẹ̀ wọ́n lè fún ọ̀sẹ̀ láwọ̀ ìjọba tí ní ọ̀rọ̀ lọ àwọn ìdáhùn ìlànà tó lẹ̀ ẹ̀rọ ní ìjọba oṣù tó lẹ̀ àwọn òkúkú lẹ̀ là kúrò lẹ̀ ẹ̀rọ àwọn àwọn méjì mú ọlọ́lá ní ọ ẹgbẹ̀ àfá ọlọ́dẹ wọn ní ìsìlámù pátápátá ẹgbẹ́ ọmọ òun ní ìgbà yẹn tí ń ṣe ìsìlámù lẹ́gbẹ̀ẹ́ ní bàrá òní ní ìgbà lọ́rọ̀ ọlọ́dẹ ti lọ́rọ̀ ẹ̀kọ́ lọ ìlú náà ọlọ́wọ́ bá ní ṣe àyà ìlú mi à ọlọ́wọ́ bá ní máa lo tọ́jà nílẹ̀ ayé o ẹ máa lo tọ́jà nílẹ̀ ayé o ọlọ́dẹ wá ti yá ọmọ tó ní obìnrin mọ́sílẹ̀ ọmọ ní islam àtọ̀ ọ̀sẹ̀ láti fún àṣẹ pẹ̀lú ọ̀sẹ̀ sọ ṣúlọ́nà àwọn àṣẹ́mọ̀ àyàkà ti tù pẹ̀lú ọ̀sẹ̀ ní ààrẹ ìpàdàbọ̀ àdébìnrin ilé ọdún ló ká ọ̀dọ́ mi ní láti wọ́n gbọ́dọ̀ bá àwọn pápọ̀ tó máa sọ̀rọ̀ ilé tó wọ́n pápọ̀ lálẹ́ àdébìnrin bá sọ bẹ́ẹ̀ àwọn ilé ìlà fún àdébìnrin tó wọ́n sọ نوع أسباب الحالة الثانية هو أسباب الإضافة طبعا الله سبحانه الله سبحانه إنما يعني جائزة والإنسان غير عقل الجواب بشرائع هي الواقع الجاء وتتجه أبوه جرى مصار بما في الفطرة والحقيقة وهو في الإسلام في ملك ọ̀dà àgbà wọ́n ní lọ́dà kò sí ìṣiṣẹ́ ọ̀tà tó ọpọlọ kí o pé pérépéré lẹ́yìn náà wọ́n bá wọ̀ mọ́ wọ́n ní islam nípa àtẹ̀yìn kankan àbíkájú sí ní ìgbésà ọpọlọ mọ́ islam ní ọ̀fúnná fún wa àbíkájú sí ní ìrìn ọ̀tà tó ọpọlọ àmọ́ ìgbé ìtù tó ti wà lọ́kà wa olùdíjà sílẹ̀ lásìkò àbá àgbà wa ọlọ́run bá ní onímọ̀tò ni wọ́n sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ lẹ́sẹ̀ sáà ọlọ́wọ́ máa ń yẹ pé nínú àwọn obìnrin wọ́n ti pọ̀ tó rẹ̀ wọ́n ti nà ọlọ́ni ẹgbẹ́ méjì méjì wọ́n ti náà àbílẹ̀ ẹgbẹ́ mẹ́ta mẹ́ta wọ́n ti bá a àbílẹ̀ ẹgbẹ́ mẹ́rin mẹ́rin báyìí tí ìṣòro àti àti àdúrú àwọn tó bá mọ̀ pé ẹ̀rẹ́ ṣe léde látara oúnjẹ pínpín oorun pínpín ilé pínpín ọwọ́ ìyà ẹjọ́ alẹ́ rẹ̀ fà ẹ̀sọ́ra ẹ̀sọ́ ọ̀pọ̀ ìgbésà ayẹyẹ ẹ̀ka lọ́dẹ àti ọpọlọ rẹ̀ ìgbà náà wà láti sọ́jọ́ ìṣọ́nù ìta wípé ẹgbẹ́ òwe ìlú ní ìṣẹ́bálágbára àti ẹgbẹ́ mẹ́ta ẹgbẹ́ta ìṣẹ́bálágbára àti ẹgbẹ́ mẹ́ta ní bẹ́ẹ̀ ìṣẹ́bálágbára bọ́ọ̀bù rẹ̀ máa ta kò ó sì ṣe fèfè lábẹ́ ìbọ̀lọ́ ẹ má ta kàwó àwọn òwe wọn ẹ má ta ìkà àwọn òwe ìjọba ìgbésẹ̀ sáà kò sì ṣe wá sí kó ti òyìnbó kó wá tó lé àṣà òyìnbó yẹn lọ wá ti jẹ ọmọ lọ ní wọ́n máa ń tẹ́lẹ̀ wọlé sísà sísà wọ́n máa wá sí wọ́n náà wọ́n ọ̀rọ̀ náà ẹ máa wò pé ní ọ̀gbọ́ ọ̀gá tíwọ́tì ìjẹta pọ̀lọpọ̀ ayé àti ìjẹta ayé lè tẹ̀ta àdánwò àdánwò láti ohun máa káwọn obìnrin lára ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ orí ìgbà ní ìgbà wọn náà ìwàtí ìgbà wọn náà wà láìka àwọn àrùn dálẹ̀ fún obìnrin ìlú lọ́dàrí àti àìlẹ́kàṣẹ àwọn ọkùnrin àjẹ̀tọ́sọ̀ lọ́mà tó rẹ̀ ní jíjẹ́ ìpìlẹ̀ gẹ́gẹ́ tí ó kúrò kúrò tó máa lọ́gẹ́ ní jọmá ọ̀nà wọn tàbí ọmọ ìjọ owó ẹ̀lọ́wọ́ ọwọ́ ọkùnrin tó ọrùn ọrùn ìwé àtàlẹ́ àti àtàlẹ́ ọrùn ọwọ́ tó lọ́wọ́ ọdún bá ní àtàlẹ́ ìrìnlọ́wọ́ lọ́lọ́lọ́ láti ṣètò láti ṣètò wọ́n kó lọ́lọ́lọ́ ọlọ́run ti àlóòfin oníkàwọn pẹ̀lẹ̀wó ọlọ́run náà wọ́n ti fẹ́ sọmọ́lú àwọn wọ́n pàtàkì wà ilé ìjà ẹ̀lọ́run pé ìwà ti ṣòkan ọlọ́run lọ́ta lórí ìjọba máa fi sí àti ilé ẹlẹ́ẹ̀kẹ́ lóde Ìgbọ́sùn ọ̀rọ̀ yìí, àwọn òyìnbó ní àti bẹ́rẹ̀ rẹ̀. Kọ́ọ̀tù sí àṣẹ́lẹ̀ máa tí ó ti ní wọ́n ti fẹ́ àjọ́dá máa kí lórí ní ọwọ́ wọlọ́run ọwọ́ wọlọ́run ọwá èyà ẹgbẹ́gbọ́ ìgbẹ́lá ní abúgbẹ́lẹ́gbẹ̀ ọlọ́run ọba wa ẹgbẹ́gbẹ́lẹ́gbẹ̀ ọlọ́run ọlọ́pàá ìgbẹ́lá tẹ́ ọlọ́pàá ìgbẹ́lẹ́gbẹ̀ ọlọ́run ọlọ́pàá ìgbẹ́lẹ́gbẹ̀ ọlọ́run Dáadáa ní àdúgbò ìdáadáa, ẹ̀sùn ọgbọ́n ẹ̀sẹ̀ lẹ́tọ̀ òtún dáadáa ló wà bẹ́ẹ̀ ọlọ́pàá ìjà ní dáadáa náà kádàrá kan tó tọ̀tọ̀ bí kádàrá rẹ̀ ní tẹ̀lé ọ̀gá ó ọmọ kádàrá ó wà ní ìjọba ọlọ́pàá ìjà ló wàhálà kan tó tó lórí ọ̀rẹ́ wàhálà wàhálà yóò ti dáre mojú lọ́wọ́ rẹ̀ ká ọjọ́ mọ́lẹ̀ wọ́n ni wọ́n lè fẹ́sẹ̀ tí fẹ́yàwó yóò wà ní ọjọ́ bá jù bàbá rẹ̀ wọ́n jù ọjọ́ pé

ìyá mùsùlùmí pẹ̀lú ìlú tí sọ ìlú bala ọmọdà wọn ní kí ìlú bá lọ ọjọ́ ọmọ ẹgbẹ́ ní ọjọ́ ọmọdà ọlọ́mọdà ìyáda ti yọrí ìgbò ọ̀tọ́ta ọlọ́mọdà ìyáda ti yọrí ìgbò tàwọn tó kí ọlọ́mọdà ìṣẹ́lẹ̀ ti kọ̀kọ́ orí nípa ọlọ́yà ìlú wa إنه كان فاحشة الذي تجد وساء سبيلا ونظره كله لما جاء نظره إلى يوم الجماعة اليوم نظره ẹlòmíràn ẹ̀lọ́ ọ̀tọ́lẹ̀ ìtàkì òkè ìjìlẹ̀ tí ò ní orí burúkú orílẹ̀ ọ̀pọ̀ burúkú ní síkẹ́lẹ̀ orílẹ̀-èdè kúrán àṣẹ́bùtí àyà ìṣọ́rà àyà àtàkì ìjọba àyà àtàkì 2 pẹ̀lú ọ̀tí ṣe ìṣìnlẹ̀ ní ìwọ̀ ayé ìlú títẹ̀ ìgbàyà náà sọ àlọ́gbà gbogbo ọ̀rọ̀ tí ẹlá ti tẹ́ lọ́kọ̀ ìyá lọ́kọ̀ àwọn ọ̀tọ̀ tó ní òbí ìdí ní

wọ́n dá tó tí ó tó rẹ̀ lọ́rùn ilé ìṣòro bèèrè tẹ̀lọ́ àwọn ọdún ìṣẹ́ ìyẹ ilé ìṣòro bèèrè náà owó ní ọwọ́ ọwọ́dọ́ ọkọ̀ sílẹ̀ ọlọ́dún lọ́dún ọjà ọ̀rọ̀ ọmọ ọmọ ogun ọmọ ọmọ tẹ̀lẹ̀ náà Láti máa ọmọ obìnrin lọ́wọ́ àwọn ọkùnrin tẹ̀lẹ̀, ọmọ àwọn ọ̀dọ́ ìrẹ́lẹ̀, ọmọ àwọn akẹ́kọ̀ọ́ sí àdáyé jìnà, ọwọ́ láti ṣàṣẹ́ sí ìṣẹ́lẹ̀ ẹ̀kọ́ rẹ̀ tí ìbá ṣe jìnà tó máa jẹ́ ìrìn àjò ọjọ́ ọ̀la rẹ̀ àwọn alábìnrin kan àwọn àti bọ́ìfẹ̀ẹ̀dẹ̀ ìjọba wà láì sísun ọjọ́ bí ìṣẹ̀lá wọn bẹ̀rẹ̀ àwọn ọdún wá lọ́lẹ̀ ẹ̀kọ́ alábìnrin tí wá rí olówó ńlá olówó ńlá kan lọ́fẹ̀ẹ́ náà ọjọ́ ọwọ́ tó tó mẹ́rà ṣe wọ́n mú mẹ́rà lọ́wọ́ bọ́ọ̀lù pẹ̀lẹ̀ àti bí bọ́ọ̀lù ẹ̀sáìsìlẹ̀sẹ̀ gbò òun náà wà tó tẹ̀sẹ̀ owó ọkọ̀ tó ti máa rí ọkọ̀ pé a tàbílọ̀ ọ̀fẹ́ tọba sálọ̀ gbígbà ó ti ti máa bẹ̀rẹ̀ ìyẹn ọkọ̀ ẹ̀ ti tẹ̀lé bẹ̀ lọ́pọ̀ ọlọ́fẹ́ kò lè tún kò lè

sọ́rọ̀ ìbáwọ̀ alẹ́ bóòrùn ti rẹ̀ ó bí lára tí mo ṣe pọ̀ yìí òun ní sọ́rọ̀ àlẹ́ nínú ọ̀rọ̀ tó pàdé tó bá ní ìjẹ́ tó tẹ̀lá ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àti àwọn ọ̀rẹ́ tó mẹ̀màgbò ló ti jẹ́ orí pẹ́pẹ́ ìlú ìgbàjọ́ wà ní tù ẹ̀tọ́ ajá kẹfà lójú ẹ̀tọ́ bá yóò ẹni tó bí ọ̀sẹ̀ tó lè mọ̀ ẹ̀tọ́ tó bí ọdún bẹ́ gbogbo àwọn èèyàn wọ̀n fi aláàtùn ìyá ọdún ọ̀gọ́ nílẹ̀ ẹ̀rọ sọ fún bẹ́ẹ̀dà pé ó pé kí ìfìlọ́lé gbogbo ẹrù rẹ̀ tó bí rẹ̀ àti tó ń wo ẹ̀kọ́ lẹ́sẹ̀ mọ́ tọ́mọ́ tó lẹ́sẹ̀ mọ́ ìrẹ̀lẹ́ lórí ìpọ́sẹ̀ ìpàṣẹ̀ ẹrù pàtọ́ṣẹ̀ ẹrù pàtọ́ṣẹ̀

aláàríkọ́ wọ́n wo ọ̀rọ̀ náà ó tóbi aláwọ̀ tóbi lọ́rẹ́ lọ Gbogbo ìkọ̀ọ̀kan wọn tọ́lọ́pọ̀ náà fún ọ ní ìṣòro lọ́kùnrin wa àti ọdún wọn. Ẹgbẹ́ ìṣòro ìṣòro ọgbọ́n kan ní àdúgbò àwọn ọwọ́ àtàrí ìjọba wọn. Wọ́n dá àwọn tí wọ́n ń pè é gan-an tí wọ́n ti rò sí ni wọ́n bá pè é lọ́wọ́ sí ìlọ́ọ̀dà ìsìláàmù ta púpọ̀. Ẹni ìsìláàmù ó yá má pa àyà, ó yá má pa àyà, ó yá má pa àyà, ó yá má pa àyà, سورة النساء تراقوا آية الناس الله يقول لكم في الكفار شكلا الله أماني أو ضربك يا لا أعني الله يلك أو الناس قد لا يوجد أسباب لعلكم تتقون إرادة والله لما تفعل أبدا أو في يونسكو أي بقى عنه أولي كلا لك تكون جماعة أولي لك عني كلا لك تقع أولي لك تقع أولي لك تقع wọ́n kẹ́kẹ́ lé òun nígbà yẹ̀wá túnbọ́tún àlùkọ́kọ̀dà fúra ní àyàwó ṣe òun nígbà ọlọ́dẹ̀ yàrá yẹ kìtìlì mú nínú ọ̀gá àkíyá ẹni bá kò gbàgbọ́ òdodo mẹ́jẹ jáde ìjà ẹ̀kọ́ ọlọ́dẹ̀ yàrá náà sọ̀wọ́ káàkiri kàfí ha yọ pẹ̀lẹ́ wọ́n bá tọ̀bọ̀ lọ́wọ́ àlẹ́ ọlọ́dẹ̀ ìbínú sí tí ó ti pààyàn ìbínú ọlọ́dẹ̀ ولا عدم والله بكل ذلك الله تجد نتيجة وما عدل له عذابا عظيما الله له سواء يا إذا كنتم في هذا الكون وتجد القائد فرائكم nínú ìsìnlá ìsìnlá ìsìnkú lè dápa rẹ̀ ápẹ ìdíjọ ìdíjọ ìdíjọ ìsẹ̀ lọ́tọ̀ tọ́gbẹ́rẹ́ kúrọ́tù àjùfà ẹ̀kùnrin fọ́ ayà ìrìnlẹ̀ lẹ́yìn ìpara èyí bá wípé ilé ìwọ ni ẹ̀rí ìlú orí kára ní àdébìsọ̀rọ̀ bá lọ sọ́dọ̀ àdébìsọ̀rọ̀ bá lọ sọ́dọ̀ lọ́sọ̀dọ̀ àdébìsọ̀rọ̀ bá lọ sọ́dọ̀ látara ìṣòro ní ayé tí a ti ń tẹ̀sù ọwá fi àdídà ọ̀bẹ omi mara rẹ̀ wọ́n a ti tẹ̀sù wọ́n ti jẹ́ ti bí ọ̀bẹ tó ti mara rẹ̀ wọ́n na ápù wọ́n lọ sí àmà àwọn àkèrè lọ́wọ́ ẹ̀jẹ́ òbí hàn àbátùnà wú lọ́pẹ̀ sí àmà Nígbà òun láwà sí ọ̀rẹ́ náà bọ̀ nínú ìrẹ́lẹ̀ àtàrà, àwà sí ìrìnà jẹ́ àjẹ́mà. Wọ́n ti lọ sí àrẹ́dá ló wà pẹ́lẹ̀ àti ọmọ fẹ́. Ọmọ kọ̀ọ̀kan láti pa, àlẹ́bẹ̀rẹ̀ tó wá para rẹ̀, ìfú pẹ̀lú bí ó tó wọ́n jẹ̀ jẹ̀. Ọ̀fún mú mú ilé ti àwà tí wọ́n jẹ̀ jẹ̀ lọ́wọ́. Wọ́n ti jẹ̀ àjàdé lọ́wọ́ jẹ̀ jẹ̀ àrùn, ìjẹ́ ti yẹ́ هو هو جاء كما ذلك هذه الحمد لله فيها أبدا هو أبدا في الغرب Ọbàrà rẹ̀ ọbàrà rẹ̀ ìrora tó nígbà tó kú rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ìyá. Inú bàrí ìyá yóò ṣe á máa nìkan lọ. Ogun tó kò ṣe ìṣòro rẹ̀, ẹni bá ti ṣẹ̀dọ̀ ọmọ ní náà ìlà ìlà lọ, wọ́n bẹ̀rẹ̀ láti rí ìkẹlà. Lọ́wọ́ ìlú ti wọlé òun ká ọwọ́ adáfẹ́ ìṣe ìkọ̀lì. Ayé máa ń kú rẹ̀. Bí a rẹ̀ bá ṣe ìlàjẹ́ máa ń وقتل وقتل لا الحمد الراحمين للحفظ لا الحمد الراحمين للحفظ ربنا يتعمل غير ما وجد أيضا سنة أما بيولوج لا حول ولا قوة إلا بالله هو أنفس يأتي وأتي والله بفاس هذا يسعدني بالله الله يسعدني قبل ما سكت اليوم ما سكت وقرب السجن عيبة وقرب السجن عيبة يقول الإسلام أنا وقف اليوم Ẹ̀sìn wa ìsìnkú ó pé ilé epo kan tó máa tọpọlọ lórí láti pàdé ìsìláàmù ẹ̀sìn ọlọ́run. Gbogbo tó máa tọpọlọ lórí ìsìláàmù ẹ̀sìn ilé ìsìnkú aláàfin. Ọlọ́run ọ̀fẹ́ ọmọ ọmọ ogun mọ́

ọlọ́ọ̀fẹ́ àwọn olówó pa ọlọ́ọ̀fẹ́ ṣẹ́kẹ̀ ọ̀rẹ́ lọ́gbọ́n bíbọ́ àwọn ọmọ fún ẹ̀sọ́ wa o bíríṣìí ọ̀gá o lọ́nà ìgbìmọ̀ ọ̀rọ̀sàtúwà ayẹ̀sí ọlọ́ọ̀fẹ́ bíríṣìí ọ̀gá ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ láti ẹ̀yọ́ máa yọ tó mọ̀ ọ̀dọ́ ìyọ bá ṣe lẹ́ kí lọ́wọ́ ìdọ̀gbọ̀n fún kí lọ́wọ́ ìdọ̀gbọ̀n fún kí lọ́wọ́ ìdọ̀gbọ̀n ọ̀dọ́ ìyọ bá ṣe lẹ́ Ìjọba ìpínlẹ̀ Ìjọba ìgbówó ìrìnà. Ó wọ́n wọ́n àṣàkábà yẹn ní wọ́n láti lọ́wọ́ ìjọba. Wọ́n àlébi ní gbogbo tí bá ti máa múlẹ̀ àwọn orí láti lè tọ́mọ ọmọ lórí pé máa àlébi náà náà ni wọ́n ń pè lọ sí wọ̀kú ló mú ṣe àrà gbogbo ní ọmọ ní ọmọ ní ṣe máa àlébi ní àrà mọ̀. ẹ̀dá máa tọ̀wọ́ sáfì sí àwọn ọ̀dọ́ ẹ̀dá máa káńtẹ̀ ní ọmọ bá wọn sọ̀rọ̀. àlìsá wọ́n lè gbà wọ́n ní ó kò tẹ̀lẹ̀ sí ti ká máa ṣiṣẹ́ ká máa owó ká jẹun láti ẹ̀rọ láti ẹ̀rọ láti ìtàlé láti kọ́lé láti tó ti dáwà àti bàbá wa ní ilé wàhálà ẹ̀kọ́ wa láti sàmú ẹbí láti sàmú ara láti ilé ìsìn ọlọ́pàá láti sàmú àwọn aláìsí ọmọ orúkọ òkú alẹ́bìnrin náà bàbá láti kò fún ìdòdò alẹ́bìnrin náà wọ́n tí wọ́n ní ọwọ́ nínú ní alẹ́bìnrin wọ́n ti sọ́wọ́ ìlú àwọn tí wọ́n ní ọjọ́ tó kọ̀ lọ kí ni ọjọ́ owó náà ní ọ̀pọ̀

ẹlẹ́tẹ̀ẹ́ni nígbà tó tẹ̀kù lẹ́tẹ̀dáwà ọlọ́run wá ní ohun onígbé máa ṣe ẹ̀mà ti ìdáwà ìdájọ́ ìdáwà òun náà business àwọn sọ̀rọ̀ ọ̀pẹ̀ ní kó ẹwà ní business náà ẹwà ṣe business náà ṣe àtẹnudókòwò yẹ àtẹnudí ọlọ́jà èyí méjèèjì nínú yóò ṣe kíni nínú yóò dùn business ọba fẹ́ ṣe láti fún náà ṣe kó ti mọ̀ ọ̀nà tó wọn tí lókè fara fún ọ̀rẹ́ sí kíni náà wọ́n ti tó ṣe kọ́ọ̀sì ìwé àwọn ìṣẹ́mà dáwọ́ lẹ́yìn ní ìkọ̀ àwọn eléyìí ẹ̀wà ni wọ́n dáwọ́ ẹgbẹ́ náà wọ́n wà ní mọ́tò àwọn èèyàn méjì ṣe àwọn ìgbọ́nà ìjọba ẹ̀dẹ́dẹ́dẹ́ kàùsà ìrẹ́wà mọ́tò àwọn méjì jà pé wọ́n fi mọ́tò kàùsà fún ṣe èlólógún ìjọba èlólógún ogun ẹgbẹ́ ìlú tí ó gbé tọ́bá. Àwọn tó lè dáwọ́ sí ìjọ́sí lọ́rọ̀ láti òun, àwọn ìlú ọmọ lọ, àwọn mẹ́wàá, àwọn dáadẹ́gbẹ́ ní 1,000, nígbàtọ́ wá jẹ́ ẹ̀rìká tó 9,000. Àwọn tó wá jẹ́ lọ́sọ̀ òun náà 1,000. Àwọn mẹ́jọ ló kú kí àwọn mú, àwọn kó kú. Òjú ẹ̀jẹ̀ láàrin ẹgbẹ́ islamic ìjọba ti ní pé ẹ̀ṣọ́ owó lọ́wọ́ àwọn olówó ẹ̀ṣọ́ owó lọ́lá lọ́wọ́ olówó mùsùlùmí ẹwà tó sí ìsọ́ra fún mi gbogbo ẹ̀kọ́ tó dájú àti ẹ̀kọ́ ọmọ bọ́lẹ̀ ẹ̀mọ̀ wá mú ẹ̀mọ̀ tó dé kí ẹ̀mọ̀ mi mú ọ̀tọ̀ rẹ̀ sí níbi láti àtẹ́kẹ́ àwọn tó wọ́n lùsẹ̀ wọn fẹ́ lùsẹ̀ tó mọ́

ọ̀rọ̀ tó mọ́ bẹ́ta àti àdúgbì kan wọ́n bẹ́ta adájọ́mọ́ iná jẹ́ àárò tó rí lẹ́nu o gbogbo tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ orí gbogbo bí ọ̀bá sọ fún láàárọ̀ ní kòkòrò dalẹ̀ ẹ̀sọ́ pé ẹ̀sọ́ pọ̀ ọ̀nà àbàbà bàbá àtúntò nígbà àwọn ìgbóni wọ́n mú wọn lẹ́rú wọ́n ti wá gba owó àwọn bàbá bàbá àwọn òun wá ń gba owó bàbá bàbá àwọn olówó àwọn tó wọ́n tẹ̀sẹ̀ kéré lọ́jọ́ mọ́ ọmọ ẹ̀yẹ́ ìtọ́kọ̀ òwe ìdájọ́ bọ́dá àgbẹ̀lẹ́ni tí ó kọ́ owó lọ́wọ́ àwọn èèyàn àgbẹ̀lẹ́ni tí wọ́n ti kí ni bí wọ́n kọ́ lọ́wọ́ ẹ̀ ìdájọ́ yẹn ìwádìí tó pèrè lọ́wọ́ wọ́n fẹ́ àwọn ásà wọ́n bá ti rí atm card rẹ̀ owó rẹ̀ ti lọ Gbogbo ọ̀tọ́ ń ṣe lọ́kùnrin lóbìnrin, àwọn obìnrin ṣe àwọn ọmọ ń ṣe àdìsíkà ọ̀fẹ́ ní àwọn àtàkùnṣe ìdáàbò nítorí pé ẹni tí ìgbà tó sí òun ló kẹ́kọ̀ọ́ ní ẹni ṣọ̀pá ó lọ́tí wo pé ẹwà ọmọdé máa ń tún sí gbogbo ìgbò tí kọ́lé lọ́wọ́ wa máa kàwé àkàbẹ́ ìdúgbò fún lọ́mọ rẹ̀ ṣe yàwó máa kàwé rẹ̀ máa kọ́sẹ̀ rẹ̀ wọ́n lọ́lẹ̀ yìí o ọmọ ìyàwó lẹ́yìn o àdìsíkà tó máa ń sọ̀rọ̀ alábìlì náà ń hàn gbàgbé lọ sí náà alábìlì ìlú àtàwọn bá kaná ìlú àwọn bá ṣe lọ́nà tàbí kálọ́wọ́ wọn àti ẹran mọ́tò ẹran wọn ìjọ bí a ti wo orúkọ náà ni wọ́n ṣàṣeyọrí lówó ńlá mo láàrin lórí tó wà láàrin nítorí ńlá ńlá tó tó ní má mú ọ̀kan nínú ẹ̀ mú nílé tọ́ láàrin oníwọ́rọ́ tún lọ ọ̀dọ̀ ìjọba tó tọ́ lọ ọwọ́ ní lọ sí ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ̀ àdébẹ̀ tó wá ní wọ́n tó tóbi àpòtí tó tóbi wọn wọ́n bẹ̀rù èrè bí ẹni tá a bá sọ̀rọ̀ sí fún nígbà tó tẹ́lẹ̀ ìyà Àdébẹ̀ tó wọ́n tó wá sàábẹ́ àdébẹ̀ tó wọ́n sàábẹ́ pẹ̀lú èrè tí ẹni bá sọ̀rọ̀ sí fún ìtàlá bẹ̀rù ìdíkọ́wọ́ sẹ́lẹ̀ ìyà lẹ́yìn ọ̀rẹ́ ìyàrá wà lẹ́yìn ọ̀rẹ́ àjíjà kò bí kankan tí ó dá ìrìnlẹ̀ àtúwó kò sí kankan tó wà láàrin ìrìn àtọ́lọ́ ìpínlẹ̀ lọ́dọ́lọ́ sí ìjọ́lọ́wọ́ bá aláwọ̀ sí kọ́ wa sẹ́ máa ẹni tí ó sàkó sí la ìbá ṣe léṣe ni wọ́n bá fọ owó ẹ̀ka àti tó wá ní kò ní dá ọ̀pẹ́ tó kọ̀ àkòmí ní dá ọgbọ́n máa. Ọmọ ilé tó bá ti sọ lóṣèlú àwọn kan tó ń bẹ̀ àwọn wọ́n mú òun fi wọn lẹ́sẹ̀ sí àwọn ìjọ àwọn tí wọn àwọn ọ̀rọ̀ bá lọ́wọ́ àwọn ìjọ àti wọ́n fi ọkẹ́ fún wọn wọ́n fẹ́ jẹ́ lé lórí ẹ àdékò fi ẹsẹ̀ lé ẹ̀rí ògùn ńlá kan àwọn ọmọ wọn fi ìjọsẹ́ tó wọ́n mọ̀ wá ṣàṣìlẹ̀ kọ̀m̀pútà àwọn ọmọ ìgbẹ́kọ̀rọ̀ tó bá tó pé ẹgbẹ́ mílíọ̀n dọ́là sílọ̀ kan àdìsẹ̀lú gúrúpù ẹ̀sìn sáwọn ó tó àjẹ́bíyà. Wọ́n bá tọ́jú ìwé yẹn, ìwé ọ̀fẹ́ ti dé ní ní káàkiri náà ló ń jìde. Ó di bíbí lọ ọ̀pọ̀lọpọ̀ lọ́sẹ̀ nígbà bá ṣẹlẹ̀ ìjọba. Bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tó wá dé ẹ̀dọ́ darí wọlé tí òun ti gba lẹ́yìn tó lẹ́ ti gba lẹ́yìn tì. Orí òyìnbó tó wá sọ, àjẹ́ ló fẹ́ wá kó lára rẹ̀. Àjẹ́ ló ìgbà tó kó lára rẹ̀ lórí lọ. Nínú orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè Sẹ́ńdà, nínú orílẹ̀-èdè tó òun náà láti bá lórí ká ìjẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ àjẹ́lú yẹ tó bá lọ wá ní yóò wá sọ owó fẹ́ẹ̀tẹ̀ náà kí ló bẹ̀rẹ̀ ní tó bá ti mú lóògbà oníta rẹ̀ ó mọ̀ sí káàkiri ó ti tẹ́sì ó mọ̀ sí ẹgbẹ́ yíò ẹgbẹ́ yíò òfin mú yọ ọlọ́pàá sọ fẹ́ tẹ́ o nígbà tí ọ̀rọ̀ òfin òun náà ti rí ìsá gbogbo ọ̀sọ́dá pátá tó wà tó wọ́n ní ọmọ sí dáadáa tó wọ́n mú gan àwọn ogún ẹ̀dá ọmọ sí dáadáa tó wọ́n ọlọ́run máa ní ọmọ àbúrò láwọn láti fi orí iṣẹ́ à ọlọ́run ẹ̀rọ sí ọlọ́run máa ọmọ ti kọ́ wọ́n fi wá ní ilé ní sáàdà ìyá ní àti bàbá ní ọwọ́ ní o ẹgbẹ́ ti parí ilé ìwé lọ́dọ̀ pé ìyá àti bàbá wọn o tó ọmọ tó gbogbo owó rẹ̀ lọ́bi ilé ìgbẹ̀rẹ̀ wọ́n dàbí ọlọ́wọ́ lòó fi kàwé tó ọmọ tó gbogbo owó tí bàbá lòó fi wọlé ọlọ́run Bàbá rẹ̀ àdúgbà rẹ̀ kọ́ tí wọ́n tó kọ̀ wọ́n dà mú nítorí tó lè láti lọ rí bọ́bá bá tàbí sára rẹ̀ wọ́n tàbí bàbá rẹ̀ àdúgbà rẹ̀ o. Ọmọ bà rẹ̀ sọ. Ọlọ́ni tẹ́ ẹgbẹ́ òbí ní ọlọ́run bá ní orí lè fún ìgbà àwọn bá ní ìdàlẹ̀ sọ. Ẹjọ́ pẹ̀lú papọ̀, wọ̀lẹ̀ dáàbà, ẹjọ́ dáàbà wọn mú wọ̀lọ́sàtí àwọn ẹkùnrin lórí ọlọ́ ẹkùnrin lórí ọlọ́ ẹwọ́ ìsìlámù ti dàtó ọlọ́dún ọmọ wọn èdè àárọ̀ torí ọ̀sán kò ní parí ọlọ́dún ẹ̀kọ́ wọn tó rí kẹ́rin bá fọ wọn nínú tó fẹ́ yìí alákùnrin ìgbà ọgbà ọ wà ní Amẹ́ríkà ọwọ́ lórí fíjìmọ̀ ní kọ́kọ́lájì ó ti lọ sí káàmù àti ìgbàgbọ́ lọ́wọ́ ní mọ̀ bọ́wọ̀n ìyẹn tí wọ́n wá tọ́wọ́ ọwọ́ lórí fíjìmọ̀ àwọn alùbárà ní ọdún

mùsùlùmí ni wọ́n ti wọ́n afọ́jú ọrọ̀ àwọn mọ́ṣẹ́lẹ̀ ìsànà wọn ọ̀já ìṣòro àwọn lébọ̀ ìsànà wọn ọ̀já ìṣòro àwọn lébọ̀ tó tún wọ́n tó dínà ìsànà wọn yàtọ̀ fún bàbá sáté lébọ̀ ẹ̀sìn ẹ̀sìn kọ́mọ́ ti kí ni ọlọ́ba ti ọlọ́ba tó fi ìjọ́ ẹ̀sìn tó pẹ̀lú ìrẹ̀lẹ̀ káfíńtì rẹ̀ ọlọ́ba ti dáadáa sí ẹ̀sìn tó pẹ̀lú ìjọ́ ẹ̀sìn dáadáa sí pẹ̀lú ìdáàbẹ̀ àbájọ́ ìgbòsílẹ̀ ẹni ọba tí gbogbo dára tó wọn nígbà wọn ní òkú ọmọ orí àbíyí ìwọ̀pọ̀ àwọn náà tẹ́ ìdára ẹni ọba tó dájọ́ lórí akáàtọ̀ ìsàbúrúgbó ara wa ìsìláàbù lọ́sọ̀rọ̀ rẹ̀ wọ́n mú ìsìlẹ̀ ẹni tí ń lọ ní máàpù yóò wá pa yóò fi owó tó ti ẹlọ́pàá ẹ̀kọ́ ló ló ti dé ìdíje lọ ẹwọ gbọ́dọ̀ ìdíje ìgbà ẹwọ fíjọ ìgbà bọ̀wọ́ mẹ ẹsẹ̀ ìgbàlẹ̀ gbọ́ gbogbo ajẹ́bẹ̀ lábẹ́ ní ẹ̀sà kan wọn àwọn ọmọṣẹ́ àwọn ọmọdọ̀ ẹgbẹ́ ló wọ́n tó fi òjò ẹnà wọ́n lọ́wọ́ ìṣẹ́ ti lábẹ́ wọn tí wọ́n lọ́wọ́ wọn lè ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀sìn wọn lọ́wọ́ ẹwọ dáadáa ló fà nínú ọlá ọ̀dá ìṣẹ́ ọmọ káyà ọ̀sán ọ̀pọ̀lọ̀ ọlọ́wọ́ ọ̀rẹ́ ẹni tó ń sábọ̀ ẹ̀yẹ́ ní bíbẹ̀ àtẹ́ni tó ń sì jẹ́ dáadáa wọ́n ti gbé ìsọ́nà fún ọdún náà kan láti àwọn ọlọ́pẹ́ padà lápàdà wà hàpù ọ̀tẹ̀lúbà mọ́mọ́ ti gbọ́ ọlọ́run mọ́mọ́ pẹ̀lú ọlọ́run lórí láti àwọn ọgbà tí fún ọtọ́ kan lọ́nà pẹ̀lú rẹ̀ láti àti ìṣẹ́lẹ̀ sí lórí lórí bá ní àti láti àṣẹ́lẹ̀ lọ sí fún àmọ́ òjòrò lábàrá bẹ́ẹ̀ gbogbo alẹ́ ẹ̀rọ ọlọ́run wa wa bóòlù láti wá pàtàkì ìsìlámù wọ́n ní wọlé lẹ́yìn láti láti àìjọba lọ lè fi lórí káàkiri lọ́wọ́ wọ́n ló ti ṣe àlùfọ́nádà ti ṣe àdúgbò àìsíta ẹ̀yìn wọlé tó owó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ àti alùpùpọ̀ ọ̀fẹ́ ẹ̀ẹ́dára tí ìrẹsẹ̀ máa pọ̀ mọ́ láàmà àpòwọ́pọ̀ ojúlọ sọ́ọ̀tì ojúlọ jáàtù ojúlọ jáàtù ojúlọ kálífà káàtà ẹ̀rọ tó tó rí kálífà káàtà

ẹni kára bẹ̀rẹ̀ fún ọ̀gbọ́n àti súnà sí ni ẹ̀mọ́ kan bí díà ẹ̀mọ́ tẹ̀lé díà ẹlẹ́ẹ̀kejì ẹ̀rì tẹ́lẹ̀ yé àgbàdo máa sọ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ mẹ́rin tí wá ní gbogbo ọ̀rọ̀ wọ́n ní sóògùn abẹ́rẹ́ sọ sọ́lá abẹ́rẹ́ sọ ìfúnàtà abẹ́rẹ́ sọ kí lẹ́sẹ̀ ẹni tí wọ́n sọ kí wọ́n fẹ́ẹ́ tẹ́lẹ̀ ní ẹ̀rọ sọ òrìṣà fún òrìṣà náà ẹ̀wọ́n ní ká lọ sọ ẹlẹ́sìn tó fún ìwádìí ìlú rẹ̀ Ìdí Ìgbẹ̀rẹ̀ ọdún kẹrin wọ́n ìgbẹ̀rẹ̀ ọgọ́rùn-ún tó kẹrin ni wọ́n dáwọ̀ ló ń jẹ́. Ìdí wọ́n dáwọ̀ ìgbẹ̀rẹ̀ ọgọ́rùn-ún tó tàbí jù lọ. ìgbẹ̀rẹ̀ ọgọ́rùn Nígbà láti bẹ̀rẹ̀ rẹ̀ láti ọdún àwọn olóògùn parí àbámọ́bọ̀lá. Nígbà àwọn ọ̀dọ́ ìlú orílẹ̀ ìjọ ẹ̀sìn wa, ọjọ́ ajúra gbogbo ara àbùdó kan náà sí, ọjọ́ àbá gbogbo ara àbùdó kan náà sí, ọdún àwọn gbogbo ara sí papọ̀, ọdún léra gbogbo ara sí papọ̀, ẹ̀yọ́ máa yá sí, àwọn aṣò àìlọ́kùnrin ohun àpapọ̀ àìlọ́kùnrin ohun ọmọ ábẹ́bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ tí ó mú ṣẹ́mọ́lá olóòrùn abẹ́ kúrò tó dájú ní ìpọ̀lára lọ́dọ̀ tí ọ̀rọ̀ jẹ́ lórí àti ìpọ̀lára yóò ti dé ní oníwọ̀n bẹ̀rẹ̀ níbi bẹ́ẹ̀ láti dé ìṣẹ̀lẹ̀ lórí apá sọ ọlọ́sọ ẹ̀rọ ẹ̀sìdẹ̀sì lọ wọ́n lè fi pálá ká o wọ́n ní apá kan sọ kí ọlọ́sọ kí pẹ̀lú àtẹ̀lé àwọn tó ṣe àwọn ṣàhábà lẹ́yìn tí wọ́n ti dúró lórí ìmọ̀ tẹ̀lé ọlọ́run ó lè láyé tẹ̀sí rẹ̀ sùúrù láti tẹ̀sí nìkan kọ̀ọ̀rọ̀ sùúrù tẹ̀lẹ́gbà kọ̀ọ̀rọ̀ sùúrù mi àwọn ọ̀rọ̀ sùúrù mi kọ́lá ẹni kọ̀ọ̀rọ̀ láti jáde ẹ̀rọ ọmọ ní ilé gbígbájú ẹ̀rọ ohun ẹ̀rọ ọmọ márùn-ún ilẹ̀ ìlú wọn máa Ẹ̀sùn ọlọ́run ni, láàrín sí ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀rùn, ó kún kẹ́ ìbádà àwọn ọmọdé máa ṣẹ́

wọ́n kó sọ́wọ́ wọ́n bá lábẹ́lẹ̀ ní ìgbòho owó látara máa gbé bílọ̀ sí ní facebook ní títà lèdè àṣà wọ́n sọ pé ẹni tí ọ̀rẹ́ tó tẹ́sùn ó ti fọ́n ra ó ti wọ́n ti ọ̀rẹ́ òjíṣẹ́ ìgbẹ̀rẹ̀ òjíṣẹ́ ìgbẹ̀rẹ̀ Fájọ́ ìpínlẹ̀. Oúnjẹ ìlú ìgbà ń lo jẹ́ òjìdí kan. Jọ́ṣẹ́. Ìgbẹ̀ ìjámi ló ṣe. Lọ́jú lọ́jú lọ́jú. Lọ́jú. Ẹ̀ẹ̀mọ́nà tó jẹ́ lórí ìdádámọ̀ nínú máa lè ní kò sẹ́ni tó lánàwó ẹni tí fàájọ́ ìfọ́nàdáwò lè ní wọ́n ní pé ilé ayé ìdájọ́lẹ̀ ní àdáwò ní àwọn ọmọ ẹgbẹ́ ìgbẹ́ wọ́n ti sọ bí ìṣẹ̀tẹ̀ dúró àwọn ọmọ ti sọ bí àárọ̀ ọ̀sẹ̀ ìwọ́n ti sọ bí ẹgbẹ́ náà lọ́wọ́ ó tó máa ọmọ ọdún ọmọ alágbájá ọmọ òsì ọmọ àtúwà ọmọ وهم يجب أن تسمعهم كلهم بلان قبل النور رب القلب على دينك اللهم علمي على ذكرك وشكرك ورسل عبادتك أما قالوا الله سبحانه وتعالى الله سبحانه وتعالى àjọ àjọ ọ̀pọ̀ fún sábà ó là nílò wájọ́dọ̀ orí àdúrà lẹ́bẹ̀ẹ́ ọmọ ìpè ọ̀lọ́ nígbà mú pẹ̀lú ìrọ̀lẹ́ ìwọ́n lọ́kọ̀ ọmọ ìrọ̀lẹ́ ìsìn sábì tí kọ́ sí alàjì bọ́ọ̀lù mi kò ní ìsìláàpù pẹ̀lú ìlú ẹgbẹ́ o tó ní láti láwọn ìlú ìlú mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run mẹ́rin kan yẹ ilé ìṣẹ́jú ọlọ́run ẹjọ́ wọn wọ́n lọ́dún sí ọ̀la ẹni tó wọ́n láàárọ̀ lọ́wọ́ ọ̀la ẹ̀sùn tó wọ́n rẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀sọ́ ìgbàlẹ́ tó ti bẹ́ẹ̀ ẹ máa ti lọ́wọ́ òṣèlú lọ́wọ́ ìsìláàpù láti lọ́wọ́ ìsìláàpù ọmọ abẹ́rẹ́ ọkọ̀rọ̀ kan lábẹ́lẹ́ ọmọ abẹ́rẹ́ ọkọ̀rọ̀ kan ní orí rẹ̀ ọmọ abẹ́rẹ́ ọkọ̀rọ̀ kan lábẹ́lẹ́ ọkọ̀rọ̀ ẹ̀kọ́ kan wa lọ́wọ́ ìwádìí ìpínlẹ̀ olóore lọ́wọ́ aláàbọ̀ láti ìsìláàmù ìlú lọ́wọ́ aláàbọ̀ láti ìsìláàmù lọ́wọ́ wa ó fọ́ lẹ́kọ̀ọ́ dáadáa lọ́wọ́ padà ní ọmọ àbàláṣíà alùpùpù máa jẹ ìfẹ̀sẹ̀ sábàlọ̀ òde fún wa ẹ̀kọ́ lé èyí tó dídá ìwọ́n gbọ́dọ̀ kọ́ bẹ̀rẹ̀ fún wa lọ́wọ́ fún wa ní àlùfẹ́nà lọ́wọ́ tó wà wọn ní ọmọ náà lọ́wọ́ tó dà wọ́n náà kájọ́ àlùfẹ́nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بارك الله again to Jazakumullah khairan. Jazakumullah khairan. See, after that, the salute of Allah, after that, Jazakumullah khairan. Jazakumullah khairan. Is it our name to repeat Jazakumullah khairan? Jazakumullah khairan. I see how it is to work, I see